أكثر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́lẹ̀ òbí bá pinnu láti fọmọ ẹni ti kéwu bó sì jágbàlagbà ló pinnu bírọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wòye láàyè téèyàn tí mo ní ìmàmú rẹ̀ ń bẹ láláì sì ní fásitì kí wọ́n yí nílé ẹ̀kọ́ ọmọdé rọ́dà tó ahli tó ń wọba àgbà yóò sì kẹ́kẹ́ kó ní ìrànlẹ́ ìwọ́mọlúwàbí àmójútó tó péye ń bẹ ní sẹ̀pẹ́ àyíká ibẹ̀ wù yìí. àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìsìdáyì ìdájí òfìmọ̀ sálẹ́wì aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán. lètò ẹ̀kọ́ kíkọ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ẹ̀kọ́ rí àkùrẹ́ánì ìyẹn tàṣídùn kùrẹ́ánì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀ ẹkùn madrasatu ahli sunna sunna wal jamaa yìí sílẹ̀ fún àyíká ọmọ faisal central mall adábàtà ìlọrin kwara ilé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ oní ọ́ì ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ní ìtẹ̀síwájú ti débàkéwu kíké tayo kámọ̀ fẹ̀kọ́ fún náà. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعو قفن الله وباشدا أتريك أتي صلاة فو النبي ومحمد آه، صلى الله عليه وآله وسلم gbọ́ tí à ń gbọ́ ètò àdéhùn yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbọ́lá kí olùgbòlò wọn assalamu alaikum wa rahmatullahi wa so haqqul jiran àbí hukukul jiran àwọn ẹ̀tọ́ tí alábàágbé ẹni ẹni tí a jọ ń náà ni mò ń bá lọ ní èmi so mo fẹ́ ka hadith mẹ́ta so hadith mẹ́tẹ̀ẹ̀ta yìí so òun ni màá fi ka ètò àbí ọ̀rọ̀ nípa hukukul jiran òun ni màá fi ka ní ẹsẹ̀ ńlẹ̀ hadith alákọ̀ọ́kọ́ Abu Hurairata radiyallahu anhu òun ni ọgbà hadith yìí wá so ó ní يعني قيل يا رسول الله يعني أو قال رجل يا رسول الله أبو لولا أن يراكم كان وأبا النبي صلى الله عليه وسلم وأن يراكم كان بأني إن فلانة يذكر من يذكر من كثرة صلاتها أن أراكم كان بأ ومن صنقا بأه ومن كيرون دادا

àwọn tí ilé wọn jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọ̀rọ̀ bú náà ni mò ń sọ sí wọn. ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a ń bá lọ láti di ọ̀sẹ̀ mẹ́rin nípa ẹ̀tọ́ alábàágbé ẹni òun ni pé èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí yóò kó aburú lọ́wọ́ má ṣàbúrú fún wọn pẹ̀lú ọwọ́ rẹ̀ má ṣàbúrú fún wọn pẹ̀lú ẹnu rẹ̀ má fi ìwà má fi ṣàbúrú fún wọn kódà iṣẹ́ ọwọ́ rẹ̀ lè pa ti ṣàlàyé yẹn ní ìjẹ́jọ́ pé gbogbo tó wà lè jẹ́ ìnira látọ̀dọ̀ èèyàn sí aládùúgbò rẹ̀ má bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ má sọ̀rọ̀ burúkú sí i wọ́n sọ̀rọ̀ arábìnrin yìí fún anábì sallallahu alaihi wasallam ikúbìnrin yìí ó nẹ́sìn dáadáa mo ń gbàwẹ̀ mo ń kírun àmọ́ ìwà rẹ̀ ọ̀dá pẹ̀lú àwọn ni qala hiya finnar anábì ni yóò wọ̀ na so ó túmọ̀ nínú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́ọ̀ba tí yóò fi di èrò náà ọlọ́mọṣálà wà ń bẹ̀ òun náà ni ìyẹn lè má jẹ́lẹ́bọ pẹ̀lú ọlọ́run ìyẹn lè má ṣẹbọ ìyẹn lè má ṣe kúfúrò ìyẹn lè má kírun ìyẹn lè má gbà rẹ̀ àmọ́ tí ìwà rẹ̀ ọ̀dá pẹ̀lú àwọn hmm, tó àwọn tó ń bá gbé aládùúgbò rẹ̀ so àwọn tí ẹjọ́ jẹ́ ìyálé ìyàwó láàrin ara yín ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò láàrin ara yín àwọn tẹ́jọ́ ń gbé inú ilé láàrin ara yín ẹ mọ̀ àwọn ilé mi ti ẹ̀ ń bẹ tó ṣe pé ilé tó ṣe pé wọ́n máa ń pè wọ́n ní face me and slap you tó yẹ pé ìyẹn oríṣiríṣi ní ọ̀wá náà máa gbé bẹ́ẹ̀ so kọ́ ọ pé aburú ni wọ́n máa ṣe fáwọn tí ń bọ́ gbé sàlẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ ní pé yóò sì sábà bí tí mo fi jìyà ọlọ́run ọba o híyá fìnnà ànábì ni yóò wọ́n náà tún sọ fún ànábì ike fa inna fulanatan wọ́n ní arábìnrin kan náà tó ń bẹ yudhkar min qillati siyamiha wọ́n ní òun sì bẹ́ẹ̀ gbá rẹ̀ púpọ̀ yẹn ni pé lẹ́yìn rọmọbọ́ọ̀nù tó bá ti gba rọmọbọ́ọ̀nù rẹ̀ pé kì í gbá rẹ̀ púpọ̀ yẹn pé àwọn iná fìlà rẹ̀ pọ̀ kódà wa sadaqatiha sàrà rẹ̀ pọ̀ wa salatiha àwọn ìrun tí iṣẹ́ ọ̀ràn yẹn náà fìlà rẹ̀ ò kí ń pọ̀ wà innaha ànábì wọn ni ẹ eh, wọn ni àmọ́ arábìnrin yẹn tasaddaqa bil aswari minal uqut so àmọ́ arábìnrin yẹn tuhsin ila jaratiha ọmọ ìṣe dáadáa jìrọ ni ọmọ ìṣe dáadáa sáwọn aládùúgbò rẹ̀ kódà gbogbo nǹkan tó bá ní ni máa ń bò wọn bó bá ṣe lágbára mọ́ wala tu'zi jiranaha àmọ́ kì í kúnira bá ẹni tó jọ ń gbé kì í kìí bú ẹnìkankan kìí já pẹ̀lú èèyàn kìí ṣe sùtá fáwọn ẹnìkankan ànábì ni tòun tí bó ṣe jẹ́ pé àwọn ìbádà rẹ̀ yẹn ó kéré gan àwọn nǹkan tó yẹ kó jẹ́ náà fìlà tí máa ràn yẹn lọ́wọ́ tó kéré tí kìí ṣe ànábì ni hiya fil janna ànábì ni ènìyàn wà lè janna sòkè ní hadith aláwọ̀kọ́ yìí ń ṣàlàyé fún kálukú àná òtí gbọ́ ni pé ó dọwọ́ wa pẹ̀lú àwọn táwọn bá gbé ládùúgbò nínú ilé ká máa ṣe dáadáa pẹ̀lú wọn ká jìnà sí ìmọ̀ ṣe aburú fún wọn hadith alákọ̀ọ́kọ́ lélẹ̀ yìí hadith ẹlẹ́kejì amr bin shu'aib òun ló gba hadith yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ní arákùnrin kan wá bá nabi sallallahu alaihi wasallam wọ́n ní ya rasulallah ma haqqul jar kí ni ẹ̀tọ́ tí mo gbọ́dọ̀ máa fún àwọn aládùúgbò mi gbogbo wa ni ká gbọ́ ọ̀rọ̀ yìí o ànábì ní ìníṣẹ́ kàrọ́dọ́ká àkàrọ́bẹ̀hò tó bá ní kó yá òun ní nǹkan yá yá mi lówó yá ta ọjà àwọn fún mi ta fún un pé mo mẹ́nu kan níjẹ̀jọ́ náà àmẹ́ni tó náà wá ń ra ọjà àwọn àmẹ́ni tó wá ń yáwó mgbe naa shọmọlụ a bi ma daa o a na ni ni wayinista a ianaka a ian-tehu tubatum awa ati tanzu o do re kpe dakun esi eranmi lowo ni kwa ya nkele ọrịa dakun ebunmi ni eranmi lowo ni. lapu juwe soro kan sele si ni ọrịa ọmụ wọn ni kini ka nshe wọn ni kini ka ịna-ta mụrụ kwe a ian-kansani yi a ibi ibi mkpa wọn ni. a na ebi ni a ian dandan ni fún ọkọ ọ̀ràn lọ́wọ́ odi méjì bákan náà wáyé sàtàjà àtọ́ ìtàwó tó bá ní tó bá fẹ́ ṣe bùkátà kan fún ní bùkátà yẹn fún ní bùkátà sí kíní kan bá wà nǹkan yẹn tó lè má jẹ́ pé bí ń pa ó lè má jẹ́ kó fẹ́ yá nǹkan lọ́wọ́ rẹ̀ àmọ́ ó ní bùkátà kan ìwọ wà nídìí nǹkan kan tó ṣe pé ìwọ ló ti wà níbẹ̀ ọ̀dọ̀ ló ti wá gbọ́dọ̀ wá béèrè nǹkan yẹn àtọ́ ìtàwò fún lápèjúwe fún bí alápèjúwe nísìnyí wọ́n wà níbi ààyè tó ti lè gbayan ṣiṣẹ́ wọ́n ti lóun nídìí iṣẹ́ àbí ọmọ rẹ̀ ń wá iṣẹ́ má sọ pé ta ni òun náà mọ́ wá ṣiṣẹ́ à wọ́n náà fẹ́ràn gba sálárì <laughs> so àtọ́ ìtàwò ànábì ní fún ní nǹkan tó ń bèrè lọ́wọ́ rẹ̀ yẹn o fún ẹ̀tọ́ ni ojúṣe rẹ̀ tó bá fún wa láì ọ̀ṣẹ́ ọlọ́wọ́ ọba tó bá fún ìyẹn ń wá ìbínú ọlọ́wọ́ ọba ni so bákan náà ọ̀rọ̀ ẹlẹ́kẹrin ànábì ní wọ ìmọ̀rọ̀dọ̀ ọdọ̀tàhù tó bá rẹ̀ ó gbọ́dọ̀ lọlẹ̀ bẹ̀ wò kọlọ̀lẹ̀ so kọlọ̀lẹ̀ bẹ̀ pé àṣà mú wá kí ọ̀nà rẹ̀ ara ojúṣe ara ìṣe dáadáa sí alábàágbé ẹni ni so ó rẹ̀yàn ó tiẹ̀ béèrè rẹ̀ bẹ̀rẹ̀ sí pé ó tiẹ̀ ẹnìyàn ò mú ẹ̀tọ́ aládùúgbò o. wẹ̀ imat anábì ní tó bá kú tó ládùúgbò rẹ̀ bá wá kú tẹ́bọ̀ ẹ̀ fún ó tàbáẹ́ta janazata ó gbọ́dọ̀ bá wọn tẹ̀lé òkú rẹ̀ gbà tó bá fẹ́ lọ lè sin ojúṣe rẹ̀ ní kí wọn náà wà ń bẹ̀ wa in asabahu khayrun sarraka ọdún márùn-ún ìgbà tí orí bá ṣẹlẹ̀ sí torí bá ṣẹlẹ̀ sí sarraka ó gbọ́dọ̀ dùn wọn náà nínú ládùúgbò rẹ oore kan ṣẹlẹ̀ sí ó bímọ ó ń sìnmọ́ lọ sílé ọkọ ọ̀rọ̀ àmọ́tò gbogbo àwọn kátà náà mọ̀ ní nǹkan dùnú ó ṣẹlẹ̀ sí à ọgbọdọ inú rẹ̀ gbọ́dọ̀ dún wà ànẹ́ìtàhù ó sì lè kí kí kí o kí ṣàlékún o kó o. so ara ojúṣe aládùúgbò sí aládùúgbò nìyẹn àmọ́ kí wọn ní kò sí dọ́kàn mi ò kí ń kí ẹnìkan kan tè mi so ìjọ tí tèmi náà bá ṣẹlẹ̀ kán máa kí mi ò kí ń ṣe èèyàn rè ò kí ń ṣe mùsùlùmí gidi ò kí ń ṣe mùsùlùmí gidi so anábì ni wà ní asabatuhu musibatun tí ìbànújẹ́ kan bá bá aládùúgbò rẹ sáà yìí kí nu tiẹ̀ náà bàjẹ́ wà ẹ̀zẹ́ kò sì lọ lè kí i pé kó bá dárò bá dárò kó bá dárò bákan náà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́m ní pé wala tu'bihi bí kòtáàrí kọ́dìríkà anábì ni wọ́n máa fara ní pẹ̀lú kòkó tiẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe nínú kòkó rẹ̀ ẹni pé nínú pọ́ọ̀tù ní jẹ́ kòkó tí ẹ̀ máa fi ń dáná ọbẹ̀ àbí ẹ̀ máa fi ń ṣe oúnjẹ ilá ń tẹ̀gẹ̀rẹ́ kẹlẹ̀ omi nà àfitọ́ bá mọ̀ pé ń tẹ̀gẹ̀rẹ́ fẹlẹ̀ a àfitọ́ àkọ́ bá fún un bẹ̀ tó kí wọn yẹn ni ma jẹun ibi sì ma pa àwọn aládùúgbò rẹ hmm. àbí ẹ̀ ń tẹ̀jọ́ ń gbélé wọ́n sì máa dáná ó sì dín ẹran ọmọ dín ọmọ ṣé ó ó sì ní fún àwọn ibi tí nǹkan kan ṣẹlẹ̀ sí lónìí ni pé àwọn èèyàn wọn ti ba yí ara wọn jẹ́ pẹ̀lú àìní ìgbàgbọ́ àti àwọn nǹkan kí nǹkan táwọn ti fi kó ìṣòro bá wọn sọ̀rọ̀ náà láti lè yí padà ó ìyá ń jẹ lómi nìsín ibi ń pa ó ń gba bára káàkiri ẹni tó lè sàánú rẹ̀ wọ́n jọ ń gbé ẹni tó lè sàánú rẹ̀ tí ó fún ní nǹkan wọ́n sì jọ ń gbé kò sì ní béèrè lọ́wọ́ rẹ̀ ó lè ní tó bá ń béèrè lọ́wọ́ rẹ̀ yọmọ lu arúgbìkì so àmọ́ àwọn ìbára tó wà ń tọrọ káàkiri ṣé àwọn yìí ò ní lọ àrísìkí rẹ̀ so ara àdánwò tí tún bẹ láwùjọ ní ìsinmi yẹn o látara àwọn fíìmù oríṣiríṣi táwọn èèyàn wò tó gba tá fi wà ní kéèké tí àwọn inú agboolé ẹ sì mọ rí i pé tí ìyá kan bá ṣe ráìsì àbó bá ṣe àmàlà yóò sì rò yóò sì lọ lè gbé báwọn tán ń gbélé ọmọ ìyálé ọmọ ìyàwó ní mọ̀ pé ẹnìkan ni àfikúnlẹ̀ ń tẹ́yọ ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò kankan wọ́n jẹ wọn bára wọn jẹun papọ̀ ni tó bá ṣe bẹ̀ yóò sì tọ́yọ̀rọ̀ lé gbé fáwọn ará ilé yẹn báwọn ìyá yẹn ṣe máa ń sẹnu àfìgbà tí àwọn èèyàn burúkú àwọn aládì ọkàn bú àwọn alákìdá kákìdá tí wọ́n gbé fíìmù burúkú dé ike ayé gbẹgẹ́ ayé ń lo àrísìkí ẹni ayé ń ṣe kinní kan ọmọ ìyálé kan ìyàwó rẹ̀ wá fún lóúnjẹ jẹ wá di pé kò ó gba gbogbo ó pa gbogbo kádàrá rẹ̀ dà ẹ̀dá kan so ẹwùn tó wà nínú súnà nàbí sallallahu alayhi wa sallam alánàbí ní ọ gbọ́dọ̀ ṣe oúnjẹ káládùúgbò rẹ ọmọ gbóòórùn rẹ kẹńtẹ ńjọ ń gbé ọmọ gbóòórùn rẹ kọ mọ fún jẹ kódà sílẹ̀ yìí nìkan tí anabi sallallahu alayhi wa sallam tó sọ so wí ká máa ṣe fúnra wa fànàbí tó ní wala tastatil alayhi wọ́n mọ́ lọ lè kọ́ ilé tí ilé yẹn wà kọ́va ilé tiẹ̀ tó ṣe pé atẹ́gùn kò ní máa rí bí wọlé tiẹ̀ ẹ̀hùn kẹta náà lè sọ àbí kó jẹ́ pé wọ́n wá yọ wíńdò kó wá jẹ́ pé ọ̀gá kan yàrá rẹ̀ ni wàá yọ wíńdò tiẹ̀ sí tó ṣe pé tí wọ́n bá ti ń tọ́ bá ti sí wíńdò rẹ̀ báyìí wàá máa wo yàrá rẹ̀ lọ́kọ̀ọ̀kan sọ̀nẹ́bí ni wọ́n ṣe báyẹn àbí ó tiẹ̀ pin wa kọ́ ilé rẹ̀ gàgàrà tí wàá bo ilé tiẹ̀ mọ́lẹ̀ tó ṣe pé direction ategun sí ni ẹ̀wù bá nẹ́bí ṣe kíta fún wàhálà subhanallah bá níbi ṣe dábọ̀ wàhálà tí ò ní ṣẹlẹ̀ tí ó ń kálukú máa gbé ní àlàáfíà ẹ̀wò bí anábì sallallahu alaihi wasallam bó ṣe ṣe àlàyé nìyẹn o kí bá ṣe máa ń lò pẹ̀lú aládùúgbò ni kó ń kálukú náà ká máa bíra wa níbo la wà níbi ìṣe dáadáa sí aládùúgbò wa ẹ̀rí kí mo tọ́ ń jẹ́ ní ìpele yìí àyà Kùránì tó kílẹ̀ ni o ní Nisa واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى سولون داقو ولا واي واي واي واي وبالجار ذي القربى والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب سولون شداقو أن سورة النساء للي ike ẹgbọ́dọ̀ ṣe dára sí ọlọ́run ẹ̀sìn lọ́run ẹ̀ṣẹ̀ dára tó bí yín bákan náà àwọn tí wọ́n jẹ́ aládùúgbò yín so bí aládàgbé yín bí ọlọ́wọ́ bá yẹ sọ́nu kọ̀ọ̀nù ẹ̀ náà ló fi jẹ́ pé gbogbo ní tí anabi sọ̀rọ̀ sọ́dàmù ń sọ pé bá ṣe ṣe rè ẹ̀kọ́ tí alukọ̀ọ̀nù gbé kalẹ̀ nílà anabi sọ̀rọ̀ sọ́dàmù ní ṣàlàyé fún wa pé bá ṣe lò pẹ̀lú aládùúgbò wa lélẹ́yìí o. ṣùgbọ́n kan náà hadith ẹlẹ́kẹta abdullahi bin umar ń lọ gba hadith yìí wá. ونصعد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى ó ní anabi sallallahu alaihi wasallam anabi gomimbar ó wá gbé ohùn sókè gan ó pariwo pé ya ma'ishara man aslama bi lisanihi ó ní mo pè wọ́n tó ṣe pé ẹnu ló fi ń jẹ́ mùsùlùmí ó kọ́ lásán ló fi ń jẹ́ mùsùlùmí walam yudkhil al fi qalbihi walam yudkhil al-imanu fi qalbihi tí ìmánu ọ̀wọ́nu ọkàn rẹ̀ anabi la tu'dhu al-muslimin ẹyẹ ni mùsùlùmí láàmá ó túnmọ̀ sí pé tí ẹmọ fi mọ̀ pé mùsùlùmí gidi ní ọ́ wípé imánu ti wọnú ọkàn yàn òun náà ni pé mọ̀ fara ní mùsùlùmí náà mọ̀ mọ̀ kó a mọ̀ ṣàbúrú fún ẹni tí ẹjọ́ ń gbé máa má ṣàbúrú fún ọmọ ènìyàn má má ní èèyàn lára má sò mọ́ kó iṣu tá èèyàn má ẹ wúlò ẹni tó bá rí báyìí ó mọ̀ pé ẹni yẹn kò ní máa jalè kò ní máa jí nǹkan ní nǹkan gbé sùmọ́ ní mọ́ níyàn la máa mọ́ ṣàbúrú fáwọn èèyàn má sùmọ́ mọ́ báwọn èèyàn jà má wala tu'ayyiruhum anábì ní mọ́ máa bú wọn má mọ́ máa fàbùkù káwọn èèyàn má mọ́ máa yẹpẹrẹ àwọn èèyàn má tó bá nábì sallallahu alaihi bí ṣe ń kọ́ alẹ́ kan nìyẹn tó wala tattabi'u awratahum mọ́ tí aburú wọn lọ́sàmọ́ wá kiri sọ̀tọ̀ ní kí n ṣe tí ò dáa kó ṣe níta gbangba káwọn èèyàn ṣàlàyé pé n tó ń ṣe yọ̀ dáa àmọ́ nǹkan tó yọ ṣe tó yọ ṣe kó mo wá wá káàkiri pé ayédàkùn ṣé kìí ṣe pé máa ń wá ń ṣe kíní kan ṣé kìí máa ń wá bìkan lálẹ́ kí ló kàn ọ́ kí ló kàn ọ́ ànábì ni wala tattabi'u awratahum wá láì àwọn èèyàn káàkiri má fa innahu man tattaba'a awrata akhihi al-muslim yatatabba'u Allahu awratahu ànábì ní tó bá ń wá láìsí àwọn ọmọ ènìyàn káàkiri tó pé ọmọ wá sí rí wọn kí ọmọ wá bí tí wọ́n farapamọ́ sí kí ìyẹn ti sápamọ́ kí n tiẹ̀ kí tún ní tiẹ̀ ẹ́ ànábì ní man satara musliman satara Allah kódà kó káyàn mọ́ di aburú báyìí ti ń ṣe wọ́n ní dákun tó lọ́n basiri ni basiri rẹ̀ basiri rẹ̀ mú tó àṣírí rẹ̀ ànábì ní ọlọ́run sì basiri tiẹ̀ náà so anabi ni wa láyé náà láti tẹ́bìí awọ́rọ́ta wa anabi ni gbogbo ẹni tó bá ń wá láì fi ọmọ ìyá rẹ̀ káàkiri tó jẹ́ mùsùlùmí yàtọ̀ tábà Allahu awratahu anabi ni ọlọ́run ó tó àtìrì tiẹ̀ wa man tataba'a Allahu anabi hmm. ni ẹni tó lọ́n bá wá di pé ọlọ́run bá wá ń wá di tiẹ̀ náà ẹ̀ yàfùdọ́ ìhú ọlọ́run ó yẹpẹrẹ rẹ̀ yóò yẹpẹrẹ ni ló dín ẹ̀yẹ̀yẹ́ òun náà ni pé mùsùlùmí inú ẹni tó wáyé káwọ́ kọ́ mọ́ gbé dáadáa yẹn kàn ká má máa wá láìfi rẹ̀ káàkiri torí ẹni tí yẹn jọ ń gbé yẹn ní láìfi rẹ̀ ti máa ń hàn sí yàn kò mọ wá bù kò mọ tù ú síta ọ̀rẹ́ ẹlòmí ọmọ pé nǹkan kan ṣe yàn bóyá àárẹ̀ kan ni tí wọ́n náà mọ̀ pé àárẹ̀ tí ọ̀dá ni wọ́n náà mọ̀ àmọ́wọ́ lọ mọ̀ so ẹ̀kan ní èdè ayèdè báyọ̀ bá tu síta àbí ẹ̀ ti lédè ayèdè bí tẹ́ jòkó tí wọ́n ń da bí tí ń lọ wọn ọlọ́run ní mọ̀ ń tọ́jú èèyàn fa ha wọ́n wá lápá máa mú o àlejò ni ọlọ́run lọ́yọ wá o àà sírù ta ló bẹ̀ ọ́ ta ló bí ọ́ sórí bí ọlọ́run ṣe yẹn ọlọ́run tó àtìrí tìyẹn náà ọlọ́run tó àtìrí tìyẹn náà so òun náà ni pé bí yẹn ṣe máa ń ṣe pẹ̀lú alábàágbé ẹni àbí aládùúgbò ẹni òun náà ni àṣàlàyé yìí tó ta bá ṣàlàyé títí ọ̀rọ̀ tí Ànábì sallallahu

kò jẹ́ mùsùlùmí nígbà yẹn tó asma bin kharija asma'u náà ló kọ ẹnìyẹn ọkùnrin ni o fún ìpọ́kùnrin náà máa ń jẹ́ asma'u asma'u bin kharija so annahu qasama malan fanasiya jiranahu níjọ́ kan ń fún àwọn èèyàn ní owó ń fún àwọn èèyàn lówó ó ti wá pín owó yẹn tán ó wá gbàgbé aládùúgbò rẹ̀ kan tó yẹ kó fún kò fún un fastahya an yu'tiyahu waqad badda ghayruhu ó wá ojú wá ń tì pé bó mo ṣe fẹ́ fún ẹni yìí o ah dúró ti mọ̀ kí mo ti fún àwọn ẹlòmíì ojú wá ń tì ẹ̀rí ó fẹ́ fún yàn ní nǹkan ojú wá ń tì fàdákọ́lá àlẹ́yìí wà sọ́bà àlẹ́yìí ìlmẹ́lẹ̀ sọ́bà ní ọkàn ra wọlé tó ẹni yẹn ni bó ṣe wọlé tó báyìí ọkàn ju owó yẹn sí sáré padà pé ah tìyín rè ọkàn sáré kò lè dúró mọ́ torí pé kí ni kò fún ní àsìkò tó yẹ ọ gbàgbé ńgbà wọn sòkí o fi wo báwọn èèyàn ṣe ń ṣe dáadáa pẹ̀lú aládùúgbò wọn sí o sò báwọn mùsùlùmí náà bá ṣe gbọdọ̀ rí lélẹ́yìí o gbogbo ẹni tó bá lóun ṣe islam òun gbìyànjú súnà nàbì sallallahu alaihi wasallam tí ò da pẹ̀lú àwọn tó ń bá gbé pẹ̀lú aládùúgbò rẹ̀ èèyàn yẹpẹrẹ èèyàn yẹyẹ ni o tó kó gbogbo aládùúgbò wa máa rí ọ bí wèrè tí ẹ wèrè ni wọ́n fa so tí èyí ṣe pẹ́ẹ́ sì ń wúwa tí èyí pẹ́ẹ́ sì jẹ́ wèrè àmọ́ pẹ̀lú ìwà yín tàbí ayín rí làwọn eléyìí fa sí ẹ̀sìn ní sí ẹ̀sìn làwọn eléyìí ń sìn àwọn míì ń bẹ ládùúgbò míì wọn làwọn gbìyànjú súnà náà sọlọ wọn sì rí wọn sí wèrè látara ìwà burúkú ìwà rádaràdán tán máa ń wù sí àwọn èèyàn so ẹ̀sìn o ẹ̀sìn ẹ̀sìn kò ní kó mọ́ ṣe dáadáa sọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní kó mọ́ ṣe dáadáa sọmọ ẹ̀dẹ́ ènìyàn ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni. so alimami zahabi wọ́n tún gbé ọ̀rọ̀ kọrin yẹn ni Hamza As-Sukari so òun wà ní àwọn tọ̀bàkọ́tù sábẹ́à yẹni pé ọdún tí ẹ pẹ́ wáyé sí ìdáadáa nǹkan yíwáyá bí ọdún ga ọdún karùn-ún ọdún ọgọ́rùn-ún márùn-ún ọgọ́rùn-ún mẹ́rin náà ni ó ṣẹ̀mí lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam so abu hamza tá ń sọ yìí alayhi rahmatullah ó ní aládùúgbò rẹ̀ tó ń bá gbé ìmọ̀ ń ṣe dáadáa sí gan-an wà àrọ́dà ẹ̀yìn yẹ̀bi àdára hù aládùúgbò yẹn wọ́n fẹ́ ta lé ilé tánjọ́ ń gbé òun ọ̀fẹ́ ta fàkíyà láwù bí kan wọ́n lè lò ta lé yẹn ó wá ní alfain samanadar ó ní ta ní two thousand dirham owó lé nìyẹn ó wá ní wọ̀bí alfain lè jìwárì habi hamza asukari ó ní tó ta ní two thousand mi again yóò jẹ́ fún pé o fẹ́ máa jẹ́ aládùúgbò àbí Hamza nínú pé four thousand ni màá four thousand fún ti pé o fẹ́ rẹ̀ ní eré bá gbé four thousand ni fún ilé tí mo fẹ́ tà subhanallah ẹ̀wọ̀n nǹkan so fàṣẹ́mi Abu Hamza Sukari Abu Hamza wa gbọ́ ọ̀rọ̀ yẹn gbà tó gbọ́ pé ah ṣé Allahu Akbar pé ṣé èmi náà lọ́lọ́ ní kí n rí ìwà dáadáa wù sáládùúgbò mi tó báyìí ẹ̀tùmọ̀ wá wù wà dáadáa mi o ó wá lọ́lẹ̀ bá aládùúgbò yẹn ó wá sọ fún wa wájà aláwòbí arba'ata alaf wa qala la tabi' darak wà ní 4,000 dirham rẹ̀ tí mo fẹ́ lówó náà ló fẹ́ tálé 4,000 dirham rẹ̀ má tálé rẹ̀ so ẹtún wù wá dáadáa míì so àwa mùsùlùmí ẹlòmíì ìnira ọba aládùúgbò rẹ̀ yóò sì lóun fẹ́ tálé rẹ̀ ó sì rà wọn náà rí i pé ìnira bá ní ó sì rà orí ọmọ ọ̀rẹ́ ọmọ rẹ̀ ọ̀rẹ́ yóò sì ní mo fẹ́ ta lé mi yìí mo fẹ́ gbé ọfẹ́ fẹ́ fly rẹ̀ lọ sí India ni yóò sì ní ẹ̀ sọ́fẹ́tà ni yóò sì rà nàlẹ́lá nàlẹ́rọ̀ jẹun owó lè sèfọ̀ ẹ̀mí ọmọ yẹn pẹ̀lú owó tiẹ̀ amóhólé rálé rẹ̀ ọ̀bẹ̀rún ọlọ́wọ́n bá òṣè tó ọjọ́ àwọn ẹni tí àwọn ẹni rí tán ti lọ lọ́mọ́ṣàṣánú wa kó jẹ́ ká jọ wọ́n o so kí n tó parí so wọ́n ní kí àwọn tí a bá fẹ́ wá síbi halqa al-adab mufrad ní ìrọ̀lẹ́ níjọ sunday ní adábàtà ní masjid al-sunnah jama àbí ká máa wà níjọ yẹn ká pàdé ní òkè kúrá níbi lecture tí ó wà níbẹ̀ so afẹ́ ilẹ̀ ní lecture tí máa wáyé ní òkè kúrá ní aago márùn ní àbí lẹ́yìn house ní òkè kúrá ní ilé àjàwòrò ìkọlọ̀mọ́ṣà sí ní ìrọ̀rọ̀ fún wa ah, ẹ jẹ́ kí n gbé àwọn kọ́ọ̀lù tí mo bá rí gbé. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam, ẹ káàbọ̀. Alhamdulillah. Àgbádùn ẹ̀ púpọ̀. Ìzákun lọ́kàrà. Ọlọ́jà iná gbádùn ara yín. Ààyè. Pàtà yìí nígbà láti àǹkàtì. Náà mẹ́ṣẹ́ ń gbẹ̀yìn ìzákun lọ́kàrà. Bárakàlá kíkún. Naam, fún àti abáfẹ́ pè tó ti pé àti ìmọ̀ nọ́mbà bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ 010 085 01 371 zero eight one zero eight five zero one three seven one. Nàmìlá kan ara wáyé bèèrè question ní náà ní kò bá jẹun. Wàlékún sálám wa rahmatullahi wa barakatuh. Nàmì ẹ káàbọ̀. Nàmì. Nàmì jẹ́ sákùnlá kan. Ẹ ṣeun gan. aleykum salaam wa rahmatulah wa barakatu. kọ́lá aláṣọkè ló kọ́ tèmi láti ta ogun bọ́. naam ẹ káàbọ̀. mo gbádùn àwọn aspect ẹ̀kọ́ tìlẹ̀ mi. ìzákùnlọ̀ kan. ọlọ́run ló dùn yín ládàá rẹ̀. láàmì ìzákùnlọ̀ kan. ṣé ẹbí bẹ́ẹ̀ mi fi máa ń sọ ọ̀dà ó ṣàlùwò àjálẹ̀ ìwà ó ṣe pàtàkì o bẹ́ẹ̀ sì ni ẹ sì ti sọ gbogbo ẹni tó bá ní ará àdúgbò rẹ̀ lára gbogbo ìyàn gbogbo àti ọba ọmọ ti sípò níyàn súnà kò sẹ́ni tó bá jẹ́ mùsùlùmí gbogbo aná làjọ ṣe súnà ìwà la níbi láti tún fi kún dáadáa dé tó bá ń ṣe tó lójútì sáwọn ẹ̀gbọ́n rẹ tó lójútì sáwọn àbúrò rẹ wọn lọ ní ìwà àdúrà kan gbẹ̀sìn kan wá ní tọ́jú yàtọ̀ ni mo hmm. sì lórí ọgbọ́n yín ní hmm. jẹ́ káyọ̀ tọ́jú respect yẹn gbèsàkùn hmm. ọ̀kan ẹ ṣeun gan bóyá kan ra comment díẹ̀ lórí respect ten sọ kì í ṣe respect kákúnlẹ̀ làwọn ń wí o respect ìwà dáadáa náà ni ètí àwọn ń sọ kò sí ìkúnlẹ̀ nínú ìwà dáadáa o naam naam aleykum salaam last call náà ni. orúkọ mẹ́rin ló gbójú wa. naam. àgbẹ̀fà ọlọ́gbọ́dọ̀ wa. naam ẹ ṣeun gan. oní aláyọ ọ̀sán bá lè kàwọ́ kò ní. nígbà kún lọ káyọ. gbogbo ayé ọlọ́njà ti sàmú mẹ́. àmín ọlọ́sàn lè kàwọ́. àwa àtẹ̀yìn alọ́lọ́mọ ọlọ́jà ti sàmú mẹ́rin. àmín nígbà kún lọ káyọ. sọ ẹ ṣeun gan ọ̀dà pé ọjọ́ mi ti lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìṣàrọ̀ sí mi sòfò àti abáfẹ́ pè sí ní ẹ̀yìn ètò ànílégbé kọ́ọ̀lù mọ́ ẹ̀dá kan zero eight one zero three three five one five four sọ̀rọ̀ mi ni ẹ̀ pé subhanakallahumma wa bihamdika an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.